gilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀gbẹ̀ rédíò. gbọ́ oṣù tó ṣe ti bí ìkúfà filẹ̀. fresh one oh seven point nine fm. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. sísan. akínyìn kàṣọ níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ wá lọ́sàn-án tó ní ṣàlàáfíà ní kérésìmesì yìí màdé o ẹ̀yin ènìyàn ẹ̀yọ̀ ẹ̀bẹ̀rẹ̀ fi jó sí iye ẹ̀jẹ̀ síkìn kérésìmesì yìí màdé o ẹ̀yin ènìyàn ẹ̀yọ̀ ẹbẹ̀rẹ̀ fi jésì o irú pásẹ̀ wo ni wọ́n ti wá kọ. kẹ́ ẹ fi sí ìjọ ah. ọdún lè ní ah, bẹ́ẹ̀ bá lẹ́lẹ́rìn dòdò kó mu gbogbo yẹn náà kọ́ ni ó mu mèsè kan bẹ́ẹ̀ ah. bá lẹ́lẹ́rìn dòdò kọ́ mu kọ́. ọ̀rọ̀ rẹ̀ ibo la wá fún wa já sí báyìí. lóòótọ́ ni wípé bàbá ti ń sọ̀dọ̀ tí gbogbo ẹ̀ tó ń ṣe kene tó ń dùn tó ń dùn dáadáa bàbá eh, ti ń jẹ sínkìn náà láti máa jẹ eh. mọ̀lú láti máa jẹ eh, gbogbo ẹ̀ gẹ̀gẹ́ ọ̀gá ọ̀làgbà ẹ̀ ń bá tiẹ̀ wọnú stúdíò wa táwọn wà ẹ wọ́n mọ̀ pé ah. àtàjẹrẹ ah, omi omi báàgì kẹta ni tó mo lérí rẹ̀ sọ̀jẹ́ <laughs> kálásálẹ̀. Ah, ẹ wo sẹ́láfì àjàre la wà òní ọdún ọdún kérésìmesì adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi èdùmarè àwa tọ́lọ́run tún dẹ̀mí wá síta ṣe ti èsì ńlọ tún dá wá síta tún ṣe tọdún ní tọ́ ọlọ́run àwa mọ̀ọ́rẹ́ o adúpẹ́ ẹ̀mí adúpẹ́ ẹ̀bù adúpẹ́ àlàáfíà adúpẹ́ ìpamọ́ rẹ lórí ayé wa mm. eh, ẹ̀yin sọ wípé ẹ̀yin ò tí ì pa ṣíkè ẹ̀ wo bó bá sì ẹja lọ́kàmọ́ yín nínú ọ̀pọ̀ òtù ẹ̀rọ ara apá a máa ń sọ pé. béèyàn pa ẹ̀fọ́ ríro irú wa yà á bá fi àmàlà gbé òun. àti ẹ̀ máa ń sọ kíní kan gbà kan ó de màálù onígòlòjú ẹ bá ti dárúkọ màálù onígòlòjú ẹja nù. ẹ wo n gbogbo ta bá sá ti ní ọlọ́run tó ti dẹ́ inú ìní ìbú báyìí ọ ti mọ ohun tí ó fi sí bẹ́ẹ̀ ni ọlọ́run wà ní jẹ́ kí àwa ń tá a jẹ tì lágbára ọlọ́run bá mi rẹ̀ ṣe rí àwa tí ọlọ́run tó wá dẹ́mi wá síta ṣe ti ọdún ní bọ́lọ́run bá tó wá ṣe kíni tó kọ́ lọ́run tó wá dẹ́mi wá sí òtórí ń tà ń béèrè lọ́dọ̀ ọlọ́run náà nù pé kí ó fún wa ní ẹ̀mí gígùn ká tó lè tún ṣe ti àmọ́dún tó ọdún tuntun ilé ìta tí wọ́n wò lọ́nà yìí hmm. ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa a sì fi ara rere náà láti fi wọnú rẹ̀ tó ẹ káàsán o níbi gbogbo tẹ̀tí ń gbọ́ wa lọ́sàn-án tòní ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ gbẹnutọ́ kan bọ́ kè yanilẹ́nu náà ló tún kanlẹ̀kùn yín wípé ṣé àlàáfíà lẹ́wà ẹ wo olórí ìkànnì eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kilẹ̀ falafala yìí ni ìkànnì fresh one oh seven point nine fm takalẹ̀ sílùú abẹ́òkúta níyìn tó ṣáájú gbogbo orúkọ ọmọ ni wọ́n pè ní ìjánu ọmọ olúṣọlá ọlágunjú ló ń kí yín káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ. ẹ káàsán akú yàtà yòtò ọdún kérésìmesì tọdún yìí èní oṣù kejìlá ọdún twenty twenty three mm. bẹ́ẹ̀yàn ọba tó rí monday mi báyìí ah. ó dínú ọdún tuntun monday lè tọ́gbẹ̀yìn lọ́dún ẹ wá wò emila níyọ̀ sí mm. láti monday àkọ́kọ́ nínú ọdún twenty twenty three àwa àti yín wá tó jọ rí monday tó gbẹ̀yìn bẹ́ẹ̀ mm. ọlọ́run ọjọ́ ajé tó gbẹ̀yìn mọ̀ṣẹ́ nìkan tí ó gbẹ̀yìn fẹ́ nìkan kan jáwárí ajé tó pọ̀ mọ́ fi lò dáwọ́ là tẹ̀síwájú nínú ìsẹ̀mí ayé gbogbo wa ọ̀sán yìí ó sàn wá sí rere o ayọ̀ ni ó sì máa jẹ́ tiwa ní ọjọ́ gbogbo. ọmọ yìí ló ń kíyàn ọ̀rẹ́ yìí ni olólùfẹ́ yín tẹ fẹ́fẹ́rẹ́ tó pọ̀ tó náà fẹ́ yín fáyọ̀ rẹpẹtẹ oyè tayo ọlá di méjì lọ́wọ́ náà mo wà ń tèmi kò sí wàhálà ńgbà tí a bá fi ṣe tán gbogbo àdírẹ́sì tó bá tẹ̀ á lọ pé hmm. ká gbórí wọlé. bá ti ní ká wá. àwọn ò lọ bẹ́ẹ̀ ò pè wá àwa ò lọ ṣùgbọ́n ń bá pè wá ti dídì mọ́ra òde kalẹ̀. aṣọ tó ń òde ló ń wá ẹ bá mi wò yóò tẹ òde ló ń wá. <laughs> <laughs> là ń sìn ọlọ́pàá ò lè mú wa ọdún lóde báyọ̀. ẹnì ìṣọ́líbẹ̀ ẹjẹ́ fún yín àti wọnú ẹ̀mí ìròyìn àti gbé tọdún sẹ́gbẹ́ kan mm. torí pé ó ṣe kí ni ó kàn sí sàn àwọn àkòrí ìròyìn tá a kó wa fún tèmi ṣìdè lápá bẹ́ẹ̀. ẹ wo ẹnìkan lélẹ́yìí o òun náà lórí kinní ọ̀hún síbẹ̀ òun náà ló tún lọ jìkó kí lórí kí ló lọ ń jìkó àwọn kinní iná kan tán ni mo ń bá ìtànsán oòrùn ṣiṣẹ́ ìyún sólà ọ̀nà eléyìí tẹ́ pé kí wọ́n lọ rí sẹ́wọ̀n ojú òpópónà níbì kan ọlọ́run mọ́ ni ọkùnrin kan báyìí ti hàn pé <laughs> ọmọ lọ síbẹ̀ tó tún lọ rè jìkó <laughs> níbo ló ti gbé ṣẹlẹ̀ bó lọ́wọ́ ṣe àtẹ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ nígbà tásìkò rẹ̀ bá tó. ẹ jẹ́ ká gbé ìròyìn lọ́dọ̀ tèmi láti ìbàdàn nílé olúyọ̀lé ìlú tí gbé nílẹ̀ tí gbé àjèjì olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn ibẹ̀ gangan náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí ló mọ̀ gbé ti gbé ṣẹlẹ̀ o ni wọ́n fi ń pe ẹjẹ́ a mọ̀ bínú mọ̀ ń ba hmm. inú bíbí wọn ọ̀ràn níṣẹ́ ẹ̀dọ̀ fùfù èmi ọ̀bẹ̀ ọlọ́wẹ̀ orí mi ó dorí adétò abìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ní ìfìlú ayé mi pẹ́pẹ́pẹ́ nínú ọlá tòun ọ̀rọ̀ tọ́pọ̀ ọmọkùnrin kan mọ̀rẹ́mọ̀jẹ̀sìn hmm. wọ́n ti fi ìbínú dá ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó kọ sísọ sílẹ̀ níbi kan tí wọ́n ń pè ní ṣọ́ọ̀bù mẹ́rin nìbàdàn ló gbé ti gbé ṣẹlẹ̀ ó kọ sísọ. bó ti ń kọ sísọ nílùú ìbàdàn lómìn tó ti ń kọ sísọ ò nílùú èkó obìnrin kan lélẹ́yìí ò ní ẹ pé wọ́n ti lọ́ọ́ fi kélé òfin wọ́n ti lọ́ọ́ fi gbé o ní janto wọ́n ní obìnrin yìí ń lọ ṣe bẹ́ẹ̀ tọ́mọ̀ ní ń ṣe ni ó wu òun kò ń wẹ ọkọ òun o ìwẹ̀wẹ̀ tí ó sì wẹ ọkọ rẹ̀ pẹ̀lú omi gbóná ni gèsè wípé ó sọ pé ó wù ń gan báwọn àní wípé ó ní pé ọkọ òun ṣe àwọn nǹkan tó gbẹnu tó tó kọ sí sọ ẹni tí ó wàá fi dá ọkọ rẹ̀ lóhùn hmm. èyí tí wọ́n fi máa fi ẹnu mọ́ sọ́mọ́ sọ́ ìyẹn náà kò ní ìdájọ́ ọwọ́ ah, ó kọ sí sọ <laughs> ẹ̀jẹ̀ agbéra pápápá ó kọ sí sọ bó ṣe ń kọ sí sọ ní nàìjà tá ń já sórí atẹ́gùn fún yín bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni mò ń kọ sí sọ káàkiri gbogbo àgbáyé mọ̀ ni ẹ̀jẹ̀ ká túnjọ lè nìṣó líbẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kọ sísọ tí ó mọ̀ gbé ti gbé ṣẹ́ lẹ́ẹ̀mọ́ ní o wọ́n pé ìròyìn ṣe bẹ́ẹ̀ ìròyìn mọ̀ kọ sísọ ní South Africa gangan ibẹ̀ náà nìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ kan rèé o ó wà tó kọ sísọ sólùkọ́ ẹ̀ èmi gangan ń ló ṣẹlẹ̀ ẹ má yí kúrò lódìdí lẹ́gbọ̀. bẹ́ẹ̀ tí mo gbọ́yìn lódìdí lẹ́tù mo gbọ́ eléyìí náà torí pé ó ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nu tó kọ́ ń bọ́ kì í kọ́ sísọ. wọ́n ní ẹnìkan lélẹ́yìí òun ni pé ó ti ní kí ó lọ ṣe àmọ́gbàgà náà o látàrí bí wọ́n ti pé ńṣe ló mú ẹnì kejì rẹ̀ tó sì gùn ó sì gún yùn tó fi di pé ẹlẹ́ran mọ̀ síbẹ̀ ọmọ tù lórí ìṣó <laughs> ẹ wò ó níbo ló ti gbé ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan tí gbogbo ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tó tó kọ sísọ ètò fi wá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́mọ̀ ní àǹfààní láti tẹ́tí sí nígbà táwa bá ti òkè lọ́ndé àmọ́ báyìí náà àfẹ́dúkè lọ́hùn nígbà táwa bá di àgàdà ó dẹ̀rù ìkàntẹ̀rí yẹn yóò wá fasọ̀ sọ̀yìn ó bàbá ni àtàrí olúwa nílé iṣẹ́ ias kò ṣẹ̀yìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ́ ẹ fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ púlọ́ọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápìà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà apákòkò tó dípò five hundred thousand naira tí wọ́n ń ta àgbàlá àwúrà apákòkò lákòókò Sokoto road ní ìkọjẹ́ Ògàtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní ilẹ̀ àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé a ti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó tún já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí December twenty seven ọdún yìí làǹfààní yìí zero nine one three nine zero one one two five five. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. Oh yes òní electronics ilé-iṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi tẹlifíṣàn refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀ọ́dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní ṣàpọ̀n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three three òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. Unleash the potential of information technology. Equideco Academy presents the Tech Scholarship and Intensive Skills Acquisition Training. Join the January cohort. Learn full stack software development, front end development, back end development, UI and UX design, agile management, data science and analysis. Come and experience the power of cloud computing, cybersecurity, and lots more. Lots more. It's going to be a holistic experience. Hurry up! Enroll today at Equideco Academy at 18 Lalubu Street, K Plaza, third floor, Okeliwo, Abeokuta. Class resumes on 8th of January 2024 for a duration of six months. Say goodbye to vulnerability as you'll be involved in real life projects, job interview preparations, life courses, flexible learning, tailored programs to suit you. For more inquiries, please call 0807 057 0824. Please note there's a 50% discount for the first 10 applicants. The next 10 will get 25% off, and there are limited slots available. Rush to secure your place today. Equideco Academy. Secure today, sure tomorrow. tomorrow. ó ti lulẹ̀ ìfàfà ní afálàfàlà ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o bá sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí owó ẹni tí ò jẹ́ rẹ̀ máyé ni o má jáfara máa bọ̀ ní main seven unique homes and properties kábàá ń ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn bá fifty percent péré ló máa san tá a fi máa yọ̀ǹda lẹ̀ fún ọ wàá máa báṣẹ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ díẹ̀ tí wàá fi san tán anílẹ̀ ní mile eight ajébọ̀ road eight hundred and fifty thousand naira ní three hundred thousand naira látàtà lámùtú òjèrè two million naira nìyẹn one point two million naira nílẹ̀ wa ní onígangan ilẹ̀ pọ̀ lọ́bìbà nílẹ̀wọ̀ orílẹ̀ alámàlà àtàwọn agbègbè míì fún iṣẹ́ ọ̀gbìn alára àgbà yìí dániwá tẹ bá ní properties tẹ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé ilé epo mọ́tò motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni ẹ sọ pé ó ti lọ. May seven unique homes and properties shop eighty eight ìtòkú shopping mall ìtòkú abẹ́òkúta ẹ pè wá sórí zero seven zero three nine eight eight eight seven eight four zero seven zero thirty nine eighty eight eighty seven. 84. funfun bá aláwọ̀ òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ibi ìgangan la gbé ti ń tọ̀pù ẹ̀ nílùú abẹ́òkúta olúlu ìpínlẹ̀ ògùn mm. ìyá yìí la gún wá tá a gbé ti ń jẹ ayé ọlọ́ba oh, bàbá tó bàbá bàbá tó bàbá mm. adúpẹ́pẹ́ abẹ́yìn náà níbi gbogbo tẹ́ wà lórí àgàlẹ̀ yín wà nínú yàrá ní àbímọ́lẹ́wà gbọ́gbọ́n ah, yàtà yòtò ọdún ìbẹ̀ lára mi. ẹnìkan tẹ̀ ń wò wá ń ṣe bí kẹrin. níre níre wáyé láwọn ríra wá sí i. lìṣọ́ níbẹ̀ ọdún yìí ni o eh, ọdún kérésì ni eh, ni lọ́ọ̀t ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́ kí n gbéra láti ìpínlẹ̀ Èkó wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ni wọ́n mọ̀ pé ọwọ́ wọn mọ̀ ti tẹ obìnrin kan tẹ́ porúkọ rẹ̀ ní Dorcas Olúwabùkọ́lá látẹ̀rí ẹ̀sùn wípé ẹni ńṣe ni ó mọ̀ gbé omi tó gbóná dáadáa tó pé ọmọ dàlú ọkọ rẹ̀ mọ́ ní wọ́n ní agbègbè ibì kan tí wọ́n pè ní Meiran ní ìlú Èkó ni pé ó ti gbé ṣẹlẹ̀ nígbà tó ń fi ọ̀rọ̀ ń tó mọ̀ ń ṣàlàyé wọ́n ọ̀rọ̀ tó jáde láti ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá òun ẹnìkan tó jẹ́ pé ó sì sọ̀rọ̀ ńbẹ̀ ṣùgbọ́n tí ò fẹ́ dárúkọ rẹ̀ fáwọn oníròyìn ńlọ́mọ ṣàlàyé wípé ẹ̀wò láìpẹ́ láì jìnnà ni wọ́n taari obìnrin yìí nígbà tó yẹ pé ọwọ́ ti tẹ̀ báyìí wọ́n taari rẹ̀ lọ sí ẹ̀ka tí wọ́n ti ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ni bóògan lọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n ní bí nǹkan bí ọjọ́ bí márùn-ún sẹ́yìn ni pé obìnrin yìí ń ṣe ni ó mọ̀ wu ìwà kan tó ń ṣe bẹ́ẹ̀ tó mọ̀ gbẹnu tọ́mọ̀ ni wọ́n ní tó sì jẹ́ wípé gbogbo fọ́nrán lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ni wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ti ń wo fọ́nrán ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ní ọkọ yìí ó sọ fún ìyàwó rẹ̀ wípé ọmọ ẹni tó jẹ́ pé àwọn ti jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ láti kékeré wípé àwọn fẹ́ lọ sí ibi ìgbéyàwó rẹ̀ ni o wọ́n ní ibi ìgbéyàwó yìí ni ọkọ lọ ṣùgbọ́n kò mú ìyàwó rẹ̀ kò mú lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n ọlọ́run ló wá mọ tó wá jẹ́ wípé a wá ṣẹlẹ̀ gan nísànsàn kó tó wá di wípé ọ̀rọ̀ sàṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì tó fi di wípé ìyàwó ń ṣe ló mọ̀ gbé omi tó gbóná dáadáa tó lọ dà ọkọ rẹ̀ lórí wọn ní ṣẹ́ẹ̀rì wọn ní ara ó ṣeéṣe kó jẹ́ pé bóyá ara ní ta obìnrin yìí wípé bóyá ṣe ni ọkọ òun ń ṣojú kejì níta pé kò mú un lọ́wọ́ lọ síbi ìnáwó ẹgbọ́ sórí bíbẹ́ wá lo oògùn orí fífọ́ ni látàrí pé kò mú un lọ bí ìnáwó ọ̀nì tó ń tẹnu ẹ̀ bó mọ̀ ṣe di pé ó gbé omi lè léyìí o tó lọ dàlú ọkọ rẹ̀ ẹ wò ó ní wọ́n ti lọ gbé ọkọ rẹ̀ báyìí wọ́n ti gbé sí ilé ìwòsàn ilé ìwòsàn gan ni pé ó wà báyìí tó sì jẹ́ pé wọn ò tíì dálẹ̀ torí pé ó sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ wọn ní àmọ́ nígbà tí yóò mọ sọ̀rọ̀ tí wọ́n tí ó kàn sẹ́ni ti ṣàgbọ́nsọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó Benjamin Hundeyin wọn ní kò tí ì fi èsì sí ìbéèrè tàbí ìdáhùn àwọn oníròyìn o lásìkò tí wọ́n fi ń kó ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tó ń tó kọ sísọ ìjọ wọn ní ṣùgbọ́n ìròyìn eléyìí ti pe ọgbọ́n láti iléeṣẹ́ pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe ń lọ ọ̀nì wọn ò taari rẹ̀ náà nì sí ẹ̀ka tí wọ́n ti ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ó gbẹnu tán ó sì kọ sísọ ó kọ sísọ ìṣẹ̀lẹ̀ eléyìí tí ń pé ẹ̀jẹ̀ aṣọ́ra fún inú bíbí òun náà ló mọ̀ ṣẹlẹ̀ hmm. lẹ́yìn tó sì jẹ́ wípé ó mọ̀ kọ sísọ gidi gan òun nílé olúyọ̀lé ibẹ̀ gangan náà ló mọ̀ gbé ti gbé ṣẹlẹ̀ wọ́n pé àwọn ọ̀dọ́ kan ní láyà ọwọ́ ọ̀sán ìjẹta òde yìí gangan òun ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ tí ó ṣẹlẹ̀ yún ní ọjọ́ àbámẹ́ta wọ́n ní ọkàn ó ní wọ́n ń gbé ọkọ̀ bọ̀ tí àwọn náà tí wọ́n sì jẹ́ ọ̀dọ́ wọ́n ní inú ọkọ̀ wọn tí wọ́n wà lágbègbè tí wọ́n ń pè ní agbègbè ṣọ́ọ̀bù mẹ́rin nítòsí àgúgù nílẹ̀ ti Ìbàdàn ibẹ̀ gangan mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún gbé ti ṣẹlẹ̀ wọ́n níbẹ̀ ni àwọn ọmọ ìṣọ̀tà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ dá wọn dúró pé ẹ dúró ẹ dúró ẹ dúró bóyá eléyìí tí wọ́n máa ń ṣe lópin òpin ọdún pé kí wọ́n gba ọlọ́kọ̀ kí wọ́n dá wọn dúró kí wọ́n pé tó wọ́n bá wọn dá sí owó tí àwọn ò fi ṣe eré ọdún tí wọ́n máa ń pè ní kálífàlì o bí yìí ló ń béèrè bí mi nì wọ́n ní ọ̀rọ̀ ṣáàdì iṣu àtayànyàn o láàrin àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n wà ní inú ọkọ̀ tí wọ́n ń gbé ọkọ̀ bọ̀ àti àwọn ọ̀dọ́ kan tí wọ́n náà tí wọ́n jẹ́ ti ọmọ àdúgbò wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ kọ sísọ débi wípé ń ṣe ni ọmọkùnrin eléyìí tó dá àwọn ọ̀dọ́ tí ń bẹ nínú mọ́tò tó dá wọn dúró tí ọ̀rọ̀ sì di pé a lè fún ọ ní kankan kinní kan tí ọ̀rọ̀ ti di pé ó jọ ń ta òun síra wọn wọn ní í ṣe lọ́mọ̀lọ́mú kinní mẹ́sọ́sọ́mẹ́sọ́sọ́ kan ò àfi ṣọ̀kì iná ló fi gún ọ̀kan lára àwọn ọmọ tí wọ́n wà nínú ọkọ̀ èyí tí wọ́n ń gbé bọ̀ wọ́n ní ibẹ̀ ni àwọn náà mọ̀ ti bínú tán ìbínbí tí wọ́n sì bínú tán ṣé n ó ṣe tèmi padà ó ṣeé ṣe kó ju bí wọ́n bá ṣe ṣe fún ẹni tí wọ́n ṣe lọ hmm. wọ́n náà pé àwọn ó ṣe tàwọn ẹ̀san ó ṣòro gbà lọ́wọ́ ara ẹni àfikọ́ lọ́n gbẹ̀san fún ni mọ̀ ni wọ́n ní tipátipá àgbẹ̀san àgùn padà òun náà ni àwọn náà mọ̀ fi ṣe tiwọn o wọ́n pé ìgúngun eléyìí tí wọ́n gun àfi ṣọ̀kì ikùn rẹ̀ gangan ni wọ́n ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ kí èyí tí wọ́n fi gún bọ̀ ká wí ká sọ ọlọ́run kí wọ́n sì tó mọ kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ń ṣe ló mí ìmí ìgbẹ̀yìn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní agúgù wọn ní ọgbà bẹ́ẹ̀ ni wọ́n ti dé tàn ti àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àtìgbà náà ni wọ́n sì ti ṣà wọn lẹ̀ ó kọ sísọ o ní pé bọ́ọ̀ bá rẹ́ni tí ó fẹ́ mú ọ bínú ọ̀rẹ́ ṣe sùúrù o torí wípé hmm, ntí ìmọ̀ sábà ṣẹlẹ̀ níbi ìjà ọbẹ̀ Èdùmàrè mọ́ sọ́ni ni o ìbẹ̀rẹ̀ ìjà ni wọ́n pé wọ́n mọ̀ kò sẹ́ni tọ́mọ ebi tí ó parí sí ó kò sí sọ ó kọ́ sísọ ìròyìn òun náà lẹ́sìn ní àǹfààní láti máa gbọ́ lọ́wọ́ láti ìkànnì fresh fm one oh seven point nine fm ta kalẹ̀ sílùú Abẹ́òkúta nìyẹn ẹ wo ọkọ̀ròyìn tó ṣe bẹ́ẹ̀ tó gbadinu tó ń kọ sísọ yìí ìpínlẹ̀ Èkó náà ló tún ṣì wà báyìí ọ̀nì ẹnìkan lélẹ́yìí tó jẹ́ wípé iṣẹ́ tó yàn láàyò tó sì mọ̀ ń ṣe ni wípé bí ká mọ̀ báyàn mọ̀ tú àwọn kan báyàn ṣe padà ọ̀nì Emmanuel Achogo ní ẹ pé orúkọ rẹ̀ ọ̀nì òmò ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó mọ̀ ti tẹ̀ báyìí látàrí ẹ̀sùn wípé ó ba àwọn iná ojú òpópónà èyí tó jẹ́ pé ó ń ba ìtànsán oòrùn tí ń bá ṣiṣẹ́ àwọn sólà yẹn sólà láìtì tí wọ́n pe ń bẹ ní ojú títì wọn ni ṣe ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní bà wọ́n jẹ́ kò tí wàá ṣe pé ó bà wọ́n jẹ́ nìkan ńṣe ló palẹ̀ wọn mọ́ tèfètèfè wọn ni ẹnìkan ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó sp benjamin hundeyin ńlọ́mọ̀ fi eléyìí tó mọ̀ fi ọ̀rọ̀ náà sí orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ x ray ní ọjọ́ ajé monday òní òde yìí ó ní ṣẹ̀rí ọwọ́ ti tẹ̀ ò tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí wọ́n pe àwọn kan nítòótọ́ ni wọ́n rí àwọn nǹkan kan bíi iná tí ó mọ̀ mú kí àdúgbò kó lè mọ̀ rínà dáadáa kí ohun gbogbo kó sì mọ̀ lọ bó ti yẹ kó lọ. wọ́n ní ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ni wọ́n rí i pé gbogbo àwọn nǹkan tí wọ́n rí yìí bíi iná ńṣe ni gbogbo wọn mọ̀ ti di tí wọ́n mọ̀ rá mọ́ tí wọ́n mọ̀ rá tí wọ́n mọ̀ rá wọ́n ní wọn ò mọ̀ rí kankan nu wọn mọ̀ wọ́n ní tó ń tẹ́nu ẹ̀ bó ti rí wípé láìpẹ́ láì jìnnà ni ẹ tún ní à ọwọ́ ti tẹ ẹnìkan ẹni ọgbọ̀n ọdún ni Emmanuel Achogwu ní orú orúkọ rẹ̀ wọ́n ní ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá ti aláùsá ní ojú ọ̀nà ìkòsì ní ọpẹ́ ọwọ́ ti tẹ̀ ò pẹ̀lú àwọn kinní sólà iná mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún eléyìí ti hàn pé ó ti yọ wọ́n ní sẹ́rí báyìí o ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ náà wọ́n iṣẹ́ ìwádìí ó ti ń lọ lọ́wọ́ àti lọ́wọ́ síwájú àti síwájú sí láti mọ kí ló ṣe gan tó fi àwa rọbẹ̀ nígbà tí wọ́n ti ẹ̀ tún wá ṣe ìwádìí síwájú sí ni wọ́n rí i pé ọkùnrin yìí ó wà lára àwọn t tí wọ́n gbé iṣẹ́ yìí fún wípé àwọn gan ni kí wọ́n ṣe àwọn sólà àwọn street light ọ̀hún iná ojú òpópónà wípé àwọn ni kí wọ́n ṣe wọ́n ní nígbà tí wọ́n ó tún wá tọpasẹ̀ rẹ̀ wípé bó ni àwọn iná tí ẹ pé ti rì yìí bó ni wọ́n ṣe wá ń pòórá báyìí wọ́n ní gbà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀wọ́ mọ̀ wá padà wá tẹ Emmanuel wípé hmm. tọ̀ àwọn ni wọ́n so àwọn náà wọ́n tún tù lọ <laughs> ọkọ̀ sísọ ẹ jẹ́ ká tún jọ lìṣó níbẹ̀ ọ̀fẹ́rẹ́rẹ́ gẹ̀gẹ̀ bàálù ọkọ̀ sísọ lìṣó ní South Africa ibẹ̀ gangan náà láti balẹ̀ kàtà ó sì kà á sí àtẹ́gùn eléyìí ti ṣe ìròyìn tí a ká mọ́bẹ̀mọ́ ní ibi wọ́n ti pé akẹ́kọ̀ọ́ kan iná àmì ni ó ti di àfúrásì báyìí o lórí ìwà kan eléyìí tí wọ́n pé ó wù fún ẹni tí í ṣe olùkọ́ rẹ̀ akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bafana Mong Kongela òun náà ni wọ́n ní wọ́n sún ọmọ gẹ̀rẹ̀ wá sí iwájú ilé ẹjọ́ lórí kíni wọ́n pé lórí ikú eléyìí tó pa olùkọ́ kan tí olùkọ́ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Christine cloth wọ́n ní Christine cloth òun náà ni wọ́n bá òkú rẹ̀ ní agbègbè kan èyí tí wọ́n ń pè ní Georgia Park ìyẹn ní satin ní àárọ̀ kùtùkùtù wọ́n pé ìbámbá eléyìí tí wọ́n sì bá òkú rẹ̀ níbẹ̀ wọ́n ní wọ́n ṣe àkíyèsí rẹ̀ wọ́n rí wípé ìbọn òun náà ni wọ́n fi gba ẹ̀mí olùkọ́ ọ̀hún àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tọpinpin tọpinpin òun náà ni ọwọ́ mọ̀ padà wá tẹ Bafana Mungela lẹ́ni tó jẹ́ akẹ́kọ̀ọ́ olùkọ́ fún Kirsten Clot wọ́n ní ń ṣe ni wọ́n gba fóònù rẹ̀ tí wọ́n pé wọ́n rí i pé ó wọ aṣọ eléyìí ti ṣe ẹ̀wù péńpé tá a máa pè ní tíṣẹ̀tì hùn wọ́n ní lówọ̀ tíṣẹ̀tì tó jẹ́ ti olóògbé gangan ìlànà ni ó wọ̀ ní kété eléyìí tí olóògbé ọ̀hún tó ti kú láàárọ̀ ọjọ́ náà wọ́n ní ńgbà àwọn wa tí wọ́n tì í lọ́pọ̀pọ̀ wá sí iwájú ilé ẹjọ́ májísírèètì tí ń bẹ ní Alexandra ibẹ̀ náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ pò ó nífun papọ̀ wípé bò ni ó ti ṣe jẹ́ o wọ́n ní nígbà tí akẹ́kọ̀ọ́ òun sì mọ sọ̀rọ̀ ló pé ẹ wo òun ò lọ́wọ́ nínú ikú olùkọ́ òun o àmọ́ nǹkan tó mọ̀ ni pé lóòótọ́ ni òun jí eléyìí ti ṣe ẹ̀wù rẹ̀ tá a mọ̀ sí ti tíṣẹ̀tì rẹ̀ òun jì ọ̀dà náà tíṣẹ̀tì ọ̀hún tó ló jìdà wọ́n ní ó pé ńgbà tí òun wọ̀ ni òun tún ti wá lọ sọnù hmm. sí inú ìrà kan oh. wọn á ní tó ọ̀rọ̀ jọ gàtí ọ̀rọ̀ jọ gàtí èèyàn àtúrò hmm. wọlé eégún àtìrò ọjàde hmm. láti bẹ̀ ta ni ò ti mọ̀ pé èèyàn àtìrò tó wọlé òun náà ló padà di eégún àtìrò wọn ní àárọ̀ ọjọ́ tí wọ́n pẹ́ ń gbẹ̀mí ẹni òun náà lọ́jẹ́ pé ẹ̀wù tí onítọ̀ ń wọ̀ iná lọ́wọ́ wọn ni ó ní láti jẹ́ pé ó fi ẹ̀wù ọ̀hún láti fi lè jẹ́ pé kó fi yọ pa ìyẹn ni pé kó lè láǹfààní àti fi sá lọ kí wọ́n bá fura sí ni wọ́n ní pàpà síbẹ̀síbẹ̀ ìyẹn tó tú àṣírí rẹ̀ ah ayé ọ̀làjú la wà lóòótọ́ wọ́n pé fóònù rẹ̀ tí wọ́n gbámú báyìí iná wọn bẹ̀rẹ̀ sí ni mọ̀ yẹ èyí tí wọ́n máa ń pè ní location tí mo sọ bí téèyàn wà ní gbogbo àákò kọ̀ọ̀kan wọ́n ní iná ló sọ pé car tí wọ́n pa ẹni ò sí ibẹ̀ gangan ni ọmọkùnrin náà wà ní àárọ̀ ọjọ́ ọ̀hún kó tó di gbógbéra ó tún lọ sí ibòmíì hmm. àní àní ò sí báyìí o wọ́n pe ọ̀rọ̀ ti di eléyìí tí wọ́n pe ọmọkùnrin o ó ní ẹ̀jọ́ jẹ́ o kódà wọ́n ní nínú kámẹ́rà kálẹ̀ tí wọ́n rì sí àwọn ibùdókọ̀ páàkì páàkì gangan wọ́n CCTV wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti rí ẹ̀wù tọ́wọ́ ọ̀hún tí wọ́n fi mọ̀ pé ọlọ́wọ́ nínú ikú olùkọ́ rẹ̀ hmm. ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó ti gbẹ̀nu tán máa kẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ ó sì ti kọ́ sísọ ní South Africa. nígbò jẹ́ pé o ti gbéra kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ jẹ́ kébì náà túbọ̀ fi ẹsẹ̀ kan dé orílẹ̀‐èdè Malawi o wọ́n ní ẹnìkan lè léyìí tó jẹ́ pé ọmọ orílẹ̀‐èdè Malawi ni iná mọ̀ pé ọmọ ti ránṣẹ́ ti ìfẹ́ bàbá níyàn propose wípé òun fẹ́ fẹ́ ẹni tí ṣe adarí ìjọ àgùdà kan ìyọ̀pọ̀ Francisco ti ìjọ Roman Catholic Catholic Church ọ̀nì ni ọmọ fi kíni proposal ránṣẹ́ sí wípé tọ̀ òun nífẹ̀ẹ́ rẹ̀ o ọ̀nì nínú fọ́nrán kẹlẹ́ tó ti lọ káàkiri orí ẹ̀rọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ọ̀nì ni ọmọ ti rí ọkùnrin ọ̀hún ti ń pe era rẹ̀ ní Comrade Big Joe the Lions of Canigna tó sì ń fi proposal ọ̀hún tó fi ń ránṣẹ́ wípé tọ̀ gbogbo nǹkan tí pọ́pù ọ̀hún tó nílò wípé kóun ó fi jẹ́ ìyàwó rẹ̀ tí ń wá gan nínú obìnrin gbogbo rẹ̀ ní bẹ ní ara òun wọn ha ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo tún ni eléyìí wọn ni tọ̀ kò tiẹ̀ tí ìwájú bíi ọjọ́ mẹ́rin lọ jẹ́ pé Pope Francisco ọ̀hún tí ó ní ọgbà àwọn àlùfáà ní ti inú ìjọ ọ̀hún tó gbà wọ́n láàyè pé ó dáa bó bá ti jẹ́ nǹkan ẹ̀fẹ́ nànà ẹ lè mọ àwọn tí wọ́n bá ti pé wọ́n fẹ́ ṣègbéyàwó alákọ̀ọ́sakọ̀ ẹ máa gbàdúrà fún wọn kẹ́ ẹ mọ́ bùkún wọn pẹ̀lú wọn ní tó ń tẹnu ẹ̀ wọn ní oríṣiríṣi ọ̀rọ̀ ni ti ń jáde wípé àbẹ́ ẹ̀ tó wá gbọ́ ilé ìtọ́sẹ̀ bẹ́ẹ̀ tó tún yáde lẹ́nu ni ó pé gbogbo tí wọ́n lè rí nínú ìyàwó hmm. ní ń bẹ lára tiẹ̀ náà hmm. tọ̀ ọkọ̀ sísọ o. ó kọ sísọ èmi ò tí ì wá sí orílẹ̀-èdè nàìjà torí wípé ọ̀fẹ́ gẹ̀gẹ̀ bàálù ṣì ń gbé mi yà káàkiri ni o mm. níbi tí ìṣẹ̀lẹ̀ tó gbé ti gbé ṣẹlẹ̀ tó kọ sísọ ní Zambia ibẹ̀ gangan náà ni mo wà báyìí o ibi wọ́n ti pé mọ́bí kan ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine year old ni wọ́n mọ̀ pé wọ́n ní mọ́bí ọ̀hún òun náà ló mọ̀ wu ìwà eléyìí tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ kọ sísọ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eastern Province Police àwọn gangan òun náà ni ọ̀gá àgbà wọn ń bẹ̀rù iyún Limpo Liwali èyí ló fi ọ̀rọ̀ náà léta o wípé ẹ̀yin oníròyìn ẹ mọ̀ wá gbọ́ ìpèpè ni wọ́n mọ̀ pé àwọn o tí àwọn ń gbọ́ tololo tololo tí àwọn kan pé ó dàbí pé ẹnìkan ti hùwà aláàbí kan nínú ilé ibì kan wọ́n pé ìdéǹdè eléyìí tí àwọn mọ̀ dé inú ilé ọ̀hún ah, ó mọ̀ kọ́ sísọ wọ́n ní ń ṣe ni mọ́bí ọ̀hún lọ́mọ bí ọmọ tán o ìbíǹbí eléyìí tó sì bí ọmọ jòjòló tí yìí ó ké muhamua wọ́n ní kò ṣe méní ṣe méjì ń tẹ̀ ń pè sọ́bìrì sọ́fẹ̀ wọ́n ní náà lọ́mọ fi gba ẹ̀mí ọmọ ọ̀hún ọmọ ti ṣe wẹ́kẹ̀ àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn òṣètò láti fi orúkọ rẹ̀ léde báyìí o bẹ́ẹ̀ ni àwọn sì ti ń tẹ̀ síwájú ọwọ́ ṣìnkún òfin ó ti tẹ̀ àní àní òṣèṣe gbígbẹ̀mí ọmọ èké òun náà làwọn torí ẹ̀ tì í lọ́pọ̀pọ̀n re iwájú ilé ẹjọ́ ọbẹ̀ Èdùmàrè mọ́ ṣọ́wá o ibi ẹnìkan títí sunkún àìríbí tí sunkún àìrígbọ̀ hmm. àbẹ́ ẹ̀wà rí nǹkan báyìí ọlọ́mọ ṣàánú wa. a o o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti nípa nínú ìdàgbàsókè iléeṣẹ́ IAS ó ṣeé ṣe kí wọn náà ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ nípa IAS financial members tó ṣe àǹfààní sílẹ̀ fún wọn náà láti máa pín nínú èrè tí iléeṣẹ́ IAS bá ń jẹ lóṣooṣù bójúbójú kankan ò sí ń bẹ́ẹ̀ bá a bá ṣe ń pawó yẹn wọlé lójoojúmọ́ ni wàá máa rí i láti mọ iye èrè tó bá tọ́ sí ẹ lóṣooṣù tó o bá lè darapọ̀ kó tó tó ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá yìí wàá láǹfààní láti pín nínú èrè gọbọyì tá a bá ń jẹ bẹ̀rẹ̀ láti oṣù December yìí kò tán síbẹ̀ o gbogbo IAS financial loyal members tó bá darapọ̀ títí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù dìsẹ́mbà yìí máa tún láǹfààní sí gbígba ìtọ́jú àìlera lọ́fẹ̀ẹ́ fọ́dún méjì gbáko nípasẹ̀ ètò adójútòfò tá a ti gbé kalẹ̀ plot mẹ́ta ló tún máa rà pẹ̀lú twenty percent discount lọ́dọọdún one hundred thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ tó o bá fi darapọ̀ mọ́ IAS financial members ni wàá gbà padà lẹ́yìn ọdún méjì àǹfààní yìí wà lóde títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún twenty twenty three ẹ eight zero nine two nine four four eight four eight. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa oh yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind Find New Shagun Shopping Complex opposite General Post Office. Kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀. Ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ̀ zero